la yàgbẹ́ mú egbọ́ báyìí mi ò sàn dìmọ̀ sáré bọ̀ ni. ìwọ la yàgbẹ́ ìgbé òsì yẹn ìgbé òrìn tó lọ yàgbẹ́ òun ló bá pẹ́ dànù. wọ́n ní pé ẹni tá a ṣe lóore tí ó gbẹ ó dàbí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ́wọ́. ẹ rí ṣé nǹkan mi ò ti máa ṣe é báyìí màdàmú tó jókòó yìí wọ ọṣọmọ kékeré adélébọ̀ ni mò ń wò yìí. mélòó gan ni ń fi jù ú lọ. ní fi iṣẹ́ mi ṣe rẹ̀ náà mọ̀ o torí pé mò ń kúnjọ wáṣọ mi. ẹ ṣe wọṣọ rúnú wá síbi iṣẹ́ ẹ fẹ́ wá rún kọ́ńpìnì ọlọ́run ò ní fún yín ṣe mi ò bínú bọ̀ babe mo lè máa tẹ̀lé kiri ṣé mi ni mò ń bẹ́ẹ̀ gbé fáà lọ́fíìsì. bàbá ló jẹ èso àjàrà ọmọlẹ́yìn kan. ẹ̀sùn mọ́mí ẹ̀ ti máa ń kọ́ ìgbókùn máa ṣúgà mọ́mí kiri ọlọ́run ní fún ẹ ṣe jẹ́ mbẹ́ o jẹ́ o ra nǹkan fún mi o ti jẹ́ mi o ra chocolate fún mi o fẹ́ rẹ̀ sí. ilé mi lọ sùn gbé láti ẹ̀yìn sùúrù kókó kúrò lé kó lọ sílé tiẹ̀ kẹ́ tó máa ṣe wọléwọ̀de. good morning sir. ó bẹ́ẹ̀ o ó bẹ́ gidi gan ni ó bẹ́ àdèmọ́rú yín. kan ṣoṣo hmm. tó máa ń bàánú jẹ́ ní condition ọmọ yìí. Hmm. ọmọ ọ̀gá ti kú jàre. Why is he crying more than he did? Wọ́n bó ṣe máa sọ ọ́. Wọ́n ní wá kí ẹni ọmọ rẹ̀ kú ni o, ìmọ̀ pé ìwọ ní bàánú. way but in this case love is not enough. ìgbésẹ̀ tẹmọ̀ gbọ́n ló mọ̀ dáa jù sọ wárì tí ń dùn mí gangan gangan tí ń kan mí lóminú ń jẹ ọ̀hún.